الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه إلى يوم البعث أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́fọ́ Allah سبحانه وتعالى ta'ala àtọrọ ìkẹrẹ àti ìgẹrẹ fún anábíwá Muhammad sallallahu alaihi àlékún ìkẹ́ rẹ̀ àlékún ìgẹ̀ rẹ̀ àlékún àánú rẹ̀ kó máa bá wọn sàbí ànábì kó máa bá wọn tí wọ́n tẹ̀lé àwọn sàbí ànábì kó máa bá gbogbo ẹni tó bá wà lórí ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ alkiyama àbí Allah subhanahu wa ta'ala kó máa gba ìrọ̀wá tí a kí kó gba gbogbo àwọn ìjọsìn wa lọ́wọ́ wa gẹ́gẹ́ bí àwọn hadith tí a ń kà fún wa nínú Riyadus Salihin báàbù tí a ti wà òun náà ni báàbù ti ń sọ nípa àtàwùbá báàbù ti ń sọ nípa ìtúbá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí o kú ní díẹ̀ sẹ́ o padà síwájú Allah subhanahu wa ta'ala hadithi tó jẹ́ hadithi ogun hadithi number twenty nínú riyadu salihin òun náà ni hadithi tí a kà fúnra wa ní àǹfààní hadithi yìí òun ni حديث تو انو الترمذي هو انو سنن الترمذي اتا وتر مي امام وتر حديث في حديث لا حديث دي او لا لا في يعني وعن رزل بن حبيش قال اتيت صفوان بن عسال رضي الله عنه اساله عن المسح على الخفين فقال التابعي الجليل زر بن بن حبيش zero bun hubaysh ìkànnù àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábẹ́ ni tí ó bá nàbí sallallahu alaihi wasallam láyé ó wá ní àtẹ́yìtò Safwan ibn Asal olóhùn lọ bá Safwan ibn Asal tó jẹ́ pé inú àwọn sàábẹ́ ànábì ni as'aluhu anil mashi ala al-khuffayn òun lọ lè béèrè alámọ̀rí kan nípa ọ̀rọ̀ ìsìn lọ́dọ̀ rẹ̀ kí ni alámọ̀rí tó lọ lè béèrè ni al-mashi ala al-khuffayn ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ tí a bá wọ̀ tẹ́tẹ́ àbí sọ́ọ̀kì tá a bá wọ̀ ká fọwọ́ pa nínú ẹsẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ òun ló lọ́lẹ̀ béèrè ẹ̀wọ̀n kan báwọn ṣe pé àwọn béèrè tó ń ṣe gbàǹkù gbàǹkù jù báwọn lọ gan ẹlòmíì ò tiẹ̀ níwádìí ẹ̀ ìbọ̀sẹ̀ aláṣọ ìbọ̀sẹ̀ aláwọ̀ àbí sọ́ọ̀kì tá a máa wọ̀ yìí ó wá lọ́lẹ̀ béèrè pé kí ni ìdájọ́ kí ni ìdájọ́ rẹ̀ nítorí lọ́lẹ̀ béèrè nù. fàkọ́lá máa já abíkayà zero Safwan ibn Asal ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ma ja'abik kí ló mú ọ wá kí ló kí la àmà rí ọ tí ò sí yíta fi rí ọ ó túnmọ̀ pé ibi tí wọ́n ń gbé síra wọn jìnà síra wọn tó fi wá bá tó sí ìrìn àjò wá bá látara rẹ̀ wa qultu ibtigha al-ilm ó lọ wá sọ fún pé tó gbé mi wá náà ni pé ìmọ̀ ni ìmọ̀ ló gbé mi wá mo wá kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni faqal Safwan إن الملائكة malaikata أجنحتها لطالب العلم رضا بما يطلب ridan bima yatlub wọ́n ní dájúdájú àwọn màláíkà tó rí wọn wọn a máa tẹ́yẹ wọn lẹ̀ fún ẹni tí máa ń wá mímọ́ wọ́n tẹ́yẹ wọn lẹ̀ kalẹ̀ fún ẹni tí máa ń wá mímọ́ ní gbogbo àti máa ń rìn tí máa ń wá mímọ́ ridan bima yatlub látara pa àwọn màláíkà tó kéde wọ́n yọnu sí ìṣe ń wá látara àpọ́nlé táwọn màláíkà ṣe fún mímọ́ látara bí wọ́n ti gbé mímọ́ tóbi tó

pé anabi ọ ó ní àwọn màláíkà tẹ wọn a máa tẹ wọn lẹ̀ fún akẹ́kọ̀ọ́ ẹtí máa ń wá mímọ́ ìmọ̀ ń sọ yìí ìmọ̀ ni o ìmọ̀ ẹ̀sìn ni o ìmọ̀ téèyàn ó fi mọ ọlọ́run sí ó fi mọ ọlọ́run lọ́kàn ìmọ̀ ó fi máa téèyàn máa ṣe inú ẹ̀sìn àti ò ní ṣe ìmọ̀ ó fi rójú rí Allah subhanahu wa ta'ala tó àwọn onímọ̀ sọ pé ama dúnìyà pẹ̀lú dúnìyà ó rí máa yé ìmọ̀ àmú tó bá wákàtí òun fúnra ni nítorí ó òmùnì àwọn màláìka máa tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ fún ẹni tí ń wá mímọ́ fakultu ziru yọ wá sọ fún ziru bùn ọ̀bẹ́ yìí wá sọ fún sọ̀fùwánù pé ìnáhu kọ̀dí hákàfí sọ́dí rẹ̀ lẹ́mọ́sùn alẹ́kùnfẹ́ yìí ó ní tó jẹ́ wá bọ́ ni pé nǹkan kan òyìnbó yìí ń bẹ lọ́kàn mi iyèméjì ń bẹ lọ́kàn mi nípa pé ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ bá adàlùkọ́ id wọ̀lbáwò lẹ́yìn ìgbà téèyàn bá pàtó lálùwàlá ó ti wá wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ yìí àbọ̀wọ̀ sọ́ọ̀kì tá à ń wọ̀ níbi náà nígbà tó lálùwàlá lẹ́yìn ìgbà yẹn ó tún wá lọ lè tọ̀ àbọ̀wá lọ yí àgbẹ̀ ó ní kíní kan wá ń rú yẹ lọ́kàn òun sì méjì pé ṣé ń tún bọ́ lẹ́sẹ̀ ni àbí tí n bá ti sàlọ̀ alámọ̀lẹ́ fọwọ́ pa báwọn tí mo ti sọ tí mo ti yàgbẹ́ wọ̀kúntà mọ̀rọ̀ án min ashabi nàbí sallallahu alaihi wasallam ní tó jẹ́ kí n wá bá ọ ni pé wọ̀kúntà mọ̀rọ̀ án min ashabi nàbí sallallahu alaihi wasallam wọ́n sì jẹ́ kan náà àwọn sàbí ànábì tó jẹ́ kí n wá bọ̀ ẹ wà àwọn ẹni síwájú òun náà wò fún òun náà nílò làákà ìhun òun náà wò fún òun ní mímá sàbí kan ẹyọ kan ṣoṣo péré nínú àwọn sàbí ànábì ridwanullahi alaihim gbogbo abákóra wa jọ àlè dé ipò kankan nù wọn àlè ní àlè ní dé àyè tí wọ́n déwájú Allah subhanahu wa ta'ala látara wàhálà tí wọ́n ti fẹ́ sìn látara ìmọ̀ so ẹni fún ọgbọ́dọ̀ máa fojú kéré tàbí pé wọ́n ní tàbí wíkì nìkan wà ní àtàbí ah, sọ pé kò bá sọ wọ́n lẹ́nu náà máa sọ lẹ́nu ẹ̀ lọ́run pé tàbí ò bá pọ́gọ́rùn lórí kéré kan tí o bá ti yọ bá ti òwò mú tó bá ti ránà jùlẹ̀ tàbí pọ́gọ́rùn tàbí wà pọ́gọ́rùn lórí ìbàjẹ́ tàbí ó ọgọ́rùn tó bá ẹyọ kan gan yóò wá dún so eléyìí náà wọ́n sì jẹ́ kan láwọn tàbí ànábì nítorí kí n gbọ́rọ̀ yìí wá bá ọnu wàjí ìtú àlùk mo wá bọ̀ láti wá bèè lọ́wọ́ rẹ̀ hal sami'ta yadhkuru fi dhalika shay'a ǹjẹ́ o gbọ́dọ̀ ànábì sàn kankan nípa eléyìí nípa káfọwọ́ pa ìbọ̀tẹ́ aláwọ̀ yìí qala pé anabi sallallahu alayhi wa sallam a máa pa wá láti nígbà tá a bá jẹ́ arìnrìn àjò àbí allah nanzi a khifafana salasata ayyan wa layalihinna illa min janaba anabi a máa sọ fún wa pé tẹ́ bá ti wà lórí ìrìn àjò tẹ́ bá ti lálù àlá kẹ́ ẹ tó wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ yín ẹ má máa bọ lẹ́sẹ̀ tẹ́ bá wà lórí ìrìn fún odidi ọjọ́ mẹ́ta ọ̀sán kan ọ̀sán mẹ́ta òru mẹ́ta odidi ọjọ́ mẹ́ta lẹ́mọ́ fi bọ̀ lẹ́sẹ̀ illa min janaba àyàfi tẹ́ ẹ bá ní jẹ́nàbà la ló kù tẹ́ ẹ bá wà lórí àjò tó wá ní jẹ́nàbà la yóò bọ́ ìbọ̀sẹ̀ kò ní wẹ̀ papọ̀ mọ́ àmọ́ tó bá jẹ́ pé à ń tó à ń tọ̀ à ń yàgbẹ́ òun náà ní tó bàlọ̀ alájẹ́ tí èèyàn bá ṣe pé tó bàlọ̀ alájẹ́ ni pé bóyá èèyàn wá dáná wẹ̀ tó anábì sallallahu alaihi wasallam ní káwọn mọ̀ máa bọ́ fún odidi ọjọ́ mẹ́ta anábì eh, sallallahu alaihi wasallam ó wá pa wọ́n láṣẹ ó ní láàkì mìíràn ìsìn wọ̀bá wọ̀nà òun àmọ́ tó bá ti jẹ́ pé ìtọ̀ ni àbí ìgbẹ́ ni abẹ́ sùn inú tí máa bá àlọ́lá jẹ́ náà nù ẹ wá sùn lọ nígbà tẹ́ fi wá jí tọ̀ ẹ lọ tún àlọ́lá sí tó báyìí pé gbogbo àwọn eléyìí ni ànábì ní òní ìdì kẹtùsẹ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kẹ bọ́ wàkúntù halisẹ̀mí ìtahu yẹ́sùkúrú filhawa ṣe yìí à olóòtú wa bèèrè lọ́wọ́ ìṣíwájú pé tọ̀ tó tún gbọ́lẹ̀ nù ànábì sallallahu alaihi wasallam tó sọ nǹkan kan nípa ìfẹ́ sànàbì sọ nǹkan kan nípa ìfẹ́ kí òun nífẹ̀ẹ́ yàn kí ọkàn yẹn ó mìíràn sọ́dọ̀ yàn kọ́kàn yẹn ó wà lọ́nà lára ẹnìkan kéèyàn máa rántí rẹ̀ ní gbogbo ọgbà kọ́kọ́ yẹn sáà mọ̀ wà pẹ̀lú pé kéèyàn wà pẹ̀lú ẹ̀ ó ní ìjọ gbọ́ nǹkan kan lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam nípa eléyìí qala na'am ó ní bẹ́ẹ̀ ni ó ní mo tún gbọ́ nǹkan lẹ́nu ànábì nípa rẹ̀ ó ní kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi safar ó lóun wà pẹ̀lú ànábì sallallahu àwọn wà pẹ̀lú ànábì jọ kan lórí ìrìn àjò òun nìkan kọ́ pẹ̀lú àwọn sàábì mi fa bayna nahnu inda àwa jòkó lọ́dọ̀ ànábì jọ lórí ìrìnàjò náà àwa wà lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam idnadahu arabiyun bi sautin lahu jahuri ya muhammad ó ní bí lábáwo kò kan bó ṣe pé ànábì sallallahu alayhi wa sallam ní bi sautin jahuri pẹ̀lú ohun gíga ó pé lóhùn tó gágẹ́ ó wá pariwo ya muhammad ilẹ̀ muhammad bó ṣe wá pariwo yẹn àwọn sàbẹ̀ tí wọ́n pé ah, irú ìyẹn wà lélẹ́yìí ànábì náà ló pè báwọn tó ti wá pariwo báwọn àmáwọn sàábé ti mọ̀ pé kíni wọ́n ti mọ̀ yí pé lárúbáwá oko ni ó ní fa àjábàwò rasulullahi sallallahu alaihi wasallam nahwa min sawtihi ànábì náà pariwo pẹ̀lú bó náà ti pariwo ànábì náà wá fi dá lóhùn bẹ́ẹ̀ pé tọ́ èmi sọ gbé wálẹ̀ pé á ah, eléyìí àrùn oko ni ìgbà míì wà tó jẹ́ pé ẹlòmíì bó bá má àfikẹ́ bá lò bẹ́ẹ̀ tẹ́bálẹ̀ bá wùwọ̀ lò pẹ̀lú ọgbọ́n tí ẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ́ ìgbà míì wà tó jẹ́ pé òmùgọ̀ ẹ máa ṣàlàyé fún pé ọ̀nà bí ilẹ̀ gbàgbé kìíní ìwọlé ẹ́ yóò sì máa sọ fún pé a kò ní wọlé bí ìhun àbíkẹ́ gba bí ìwọlé tẹ́yìn bá ti wá wò pé ibi tó ní àsìkò gbà wọlé òun ó lè wọlé mbẹ̀ náà wọ́n dàbò jẹ́ pé yóò nira ẹ wàá tẹ̀lé pé yá gbé súnmẹ̀ tó bá wá gbé súnmẹ̀ tó bá wá fẹ́ gbé gbàbẹ̀ wọlé òun tó náà bá wá padà wá rí bó ṣe nira òun òun gangan ní mọ̀ wá sì dájọ́ fún làkàyà rẹ̀ ìgbà tí anabi wa sallallahu alayhi wa sallam anabi wa dá lóhùn fakultu wayhak sọfúnwá ni mo náà sálẹ̀ wáyé ni ah, wayhak lọ́wọ́ bá lo wayhak wàá ma fi ṣe kíni wàá ma fi kákàtà yẹn ni ìpè àkíní ah, kí ló mú ọ àwọn ṣe fún ọ o olùwà sọ fún pé ó gbọdọ̀ dùn ní sọ́wọ́tì ká fa innaka inda anabi sallallahu alayhi wa sallam rẹ̀wùn rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó mọ̀ kọ́lá anabi sallallahu alayhi wa ló wà ní waqad nuhita an ó mọ̀ pé wọ́n ti kọ̀ fún ọ بك يا ماما قال على النبي صلى الله عليه وسلم سبب الحجرات اي لا جي يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تعلم لا تشعرون نعم وبالك ولاني امام غبو يسوكي تبع النبي صلى الله عليه وسلم امام قالوا كما بوزوا ولا تجهروا له كجهر بعضكم لبعض ẹ̀sìn máa máa pariwo máa nàbí sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹjọ́ òun yóò máa jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa pariwo láàrin ara yín ẹ bá dáàrin ara yẹn lè máa ké máa yín ẹ bá máa sẹ́bẹ̀ lọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam an tahbata a'malukum wa antum la tash'urun kí tẹ́ yín máa wà bàjẹ́ tẹ̀ ní ma wọ́n láti wọ́n nígbà tí Umar bin al-Khattab nígbà táyà yìí sọ̀kalẹ̀ wọ́n ní Umar bin al-Khattab tí máa ń bá anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wọn àti Abubakar fọ̀rọ̀ kan níwájú anabi sallallahu alaihi wasallam wọ́n wá gbóhùn so ó wà nú àwọn tí àwọn olùmọ̀ sọ pé àyà yìí ó ní í ṣe pẹ̀lú wọ́n ní láti gbà tí Umar bá sọ̀rọ̀ níwájú ànábì ànábì ó tún máa sọ fún pé tún gbóhùn sókè ìgbọ́ ibi tí ẹ̀rù bà àwọn sàábédé yóò máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níwájú ànábì ànábì ó tún máa sọ pé gbóhùn sókè òun gbọ́ ẹ wá ìfẹ́ ọ̀rọ̀ anábì ni wọ́n ń sọ lọ́wọ́ ó wá pariwo àbòtí ẹ̀ wá tẹ̀ kọ́ ọkọ bí ara sí àbòtí ẹ̀ yà sí rárá eléyìí náà ó dàbí kéde bí kéèyàn máa gbóhùn sókè nígbà tí anábì sallallahu alaihi wasallam bá ń sọ̀rọ̀ ni alimuhim ibi tá a ti lọ ni pé Safwan ibn Asal ó wá sọ fún ó sọ fún Zir ibn Hubaysh ó ní wọn náà sì ti mọ̀ pé wọ́n ti kọ̀ fún yín ipe kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ ẹ máa gbóhùn sókè iwájú anábì sallallahu alaihi wasallam ó sì rọrùn kọjá pé lágbà oko yìí òun lè má mà kí máa ń ṣẹlẹ̀ sáwọn arókò nù

àyè ìjọsìn ni àyè tọ̀ síbẹ̀ ó sì parí eléyìí ní ìsìnbáyẹ̀ ẹ̀kọ́ lára lọ́tọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹni tá a bá rí tá a mọ̀ rí tẹ́lẹ̀ àwa ni kó ṣe nǹkan kan tí yóò da bó lágbára ẹ kọ́kọ́ tìṣẹ̀ pẹ̀lú pé a ah, kò mọ̀ ni ẹ wà lómi gbà pé a ilé ìṣe yóò da o báyìí ló ṣe yẹ kẹsí báyìí ló ṣe kẹsí o ẹ tún wá di jọ́kì yẹn tó ń bá mẹ́ ẹ ti mọ̀ pé ah, ó ti kú òun pé kí ni pé kò mọ̀ ni ah, bẹ́ẹ̀ ṣe ṣe yóò da mo ti gbàgbé ni sọ̀rọ̀ ó ti mọ́ra tẹ́lẹ̀ tọ̀ eléyìí náà ó tún ní kí ni ó tún ní àwíjàre so gbogbo ẹni tí o bá tó bá jẹ́ aláìmọ̀ kan ọ̀nà tá a gbà bá a lò yàtọ̀ sọ́nà ẹ̀ tó tí ó sọ pé mo mà mí ṣe máa ṣe náà so ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì ó wá ní na kọ́lá àrọ̀bí yìí onílárúbá òkò yìí wá sọ pé almar'u yuhibbu alqawma walamma yalhaqa bihim walamma yalhaqa bihim ó ní ọmọ kan tí bá ń fẹ́ràn àwọn ẹjọ́ kan àmọ́ kò bá wọn báyà kò lè kò bá wọn láyé báyà kò lè pa àmọ́ fẹ́ràn wọn gan rí ànábì sallallahu alaihi wasallam nítorí wàá béèrè náà nù kí ni ìdájọ́ ẹ̀ tẹgbẹ́lágbáwo kọ ìlísì òun nìkan tó jẹ́ mùsùlùmí ló kó omi sáwá wà wọ́n pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ò sí láàánábì sallallahu alaihi wasallam wọ́n kàn ń gúrú ànábì ni ànábì sallallahu alaihi wasallam wọn àwọn sàábé pé ẹ lọ jíṣẹ́ fáwọn èèyàn ọ̀pọ̀ èèyàn làwọn sàábé ànábì lọ jíṣẹ́ fún nígbà ayé ànábì táwọn ò sí láàánábì sallallahu alaihi wasallam wọn ò lábẹ́ bí sojú báyìí àwọn wọ̀nyí ní ti àní pé wọ́n sábẹ́ ò sínú àwọn sábẹ́ ànẹ́bì nítorí pé kéde wọn ò fojú rí ànẹ́bì ẹni tá a bá pè ní sábẹ́ ànẹ́bì mọ́jẹ̀mú ó láwọn mọ́jẹ̀mú tó gbọdọ̀ wà lára rẹ̀ inú mọ́jẹ̀mú tó gbọdọ̀ wà lára rẹ̀ òun náà ni kó rí sallallahu alaihi wasallam ẹ̀ kó rí ànẹ́bì báyìí kó wá jẹ́ pé gbà sallallahu alaihi wasallam lójú báyìí ó ní mọ́ni pẹ̀lú ẹ̀ ó rí ànẹ́bì ní múmi ní múmi ní òdodo kó tún wá kú lórí ìsìláàmù yẹn òun gba àwọn àbújá àlè ní ṣùgbọ́n àbúlà àbí ní tiwọn lànà bí náà ẹ ti bá wọn sùn àmọ́ ìyí wọn sẹ́kí ni kò jẹ́ kí wọ́n jẹ́ sàbí kọ́ wọn ò jẹ́ mùsùlùmí lẹ́yìn wọn jẹ́ sàbí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wà lànà bí lẹ́yìn bàtà nàbí lọ tán ó wá lóhun ṣe ìsìlámù má ẹ ti bá wọn irú eléyìí náà à ní ká fún sàbí ànábì náà wàtí wọ́n sọ̀rọ̀ yìí sí lárúbáwọ̀ kò ìwábẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé èèyàn kan ti bá ń fẹ́ràn àwọn kan àmọ́ kò lépa bá wọn kò bá wọn kò rí wọn rí ọ̀là ànábì sallallahu alaihi wasallam almaru ma'aman ahabba yawm alqiyama anabi ni èyàn máa bẹ pẹ̀lú ẹni tó bá fẹ́ràn tó bá dijọ́ gbede alqiyama almaru ma'aman ahabba yawm alqiyama ọmọ nìyàn tó bá dijọ́ gbede alqiyama tẹ́rí hun yóò wà pẹ̀lú anybody tó bá ti nífẹ̀ẹ́ sílẹ̀ tọ́ kéèyàn wá máa nífẹ̀ẹ́ àwọn ìjọ kan tí wọ́n jẹ́ kékeré òun fẹ́ràn àwọn kékeré òun fẹ́ràn àwọn ẹlẹ́bọ anabi ni almaru ma'aman ahabba yawm alqiyama òun náà ló fà pé pé ìfẹ́ òdodo tá ń pè nífẹ̀ẹ́ ọkàn mùsùlùmí wọ́n gbìyànjú kó jẹ́ pé nọmba wán ibi ìfẹ́ ọkàn òun náà ni Allah subhanahu wa ta'ala kó bá máa wà pẹ̀lú ẹ̀ kó wá fi ìfẹ́ ànábì kó fi tẹ̀lé kó wá jẹ́ pé àwọn sàbẹ̀ ànábì bá àti bá wọn yìí ká tún wá máa nífẹ̀ẹ́ wọn ká máa nífẹ̀ẹ́ àwọn rẹ̀ àwọn ẹni rẹ̀ àwọn èèyàn dáadáa àwọn tó ń gbìyànjú tó lọ́rẹ̀ sí ká máa nífẹ̀ẹ́ wọn táwa bá ti nífẹ̀ẹ́ wọn àdìsí yóò mọ̀ sọlẹ̀ sórí wa ìpè kọ́dà bá àbá lépa báwọn sàábé bá àbá bá wọn láyé kọ́dà bá àbá nàbí sallallahu alaihi wasallam láyé látara àfẹ́sà àdìsà nàbí tó jẹ́ ìfẹ́ òdodo kèése fi ahán ìfẹ́ rí ahán ìfẹ́ mọ̀lídì ìfẹ́ lọ́lọ́lọ́lẹ́ ara o ìfẹ́ sáàmà tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam ìfẹ́ tá a wà lórí ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam tá a máa dáàbò bò tá a ní máa kọjú súnà ànábì sallallahu alaihi wasallam kéèyàn bá fi lè nífẹ̀ẹ́ ànábì bẹ́ẹ̀ tó bá jẹ́ òbí dàlùkìyàmá á jọ wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ni so eléyìí lè máa fi bá nàbí wọlé ọlá òun náà lè máa fi bá nàbí sallallahu alaihi wasallam tí ẹ máa fi bá wọlé ọlá naam Safwan ibn Asal ó wá ní famazala yuhaddithuna ó là nàbí tí wọ́n ń sọ fáwọn ọjọ́ táwọn sọ yìí ànábì wọn bá wọn sọ̀rọ̀ hatta dhakara baban min al-maghribi masiratu ardihi aw aw yasiru rakibu fi ardihi arba'ina aw sab'ina aman ó là sallallahu alaihi wasallam ànábì wọn sọ anábì wa ń bá wọn sọ̀rọ̀ débi pé anábì wa ní ojú ọ̀nà kan bẹ ojú ọ̀nà kan bẹ níbi tóòrùn ti máa yọ tóòrùn ti máa wọ̀ ní sámà níbi tóòrùn ti máa wọ̀ anábì ní ojú ọ̀nà yìí ẹ̀ sọ̀fúnwánù ní anábì sallallahu alaihi wasallam ní ojú ọ̀nà yìí ó tó kéèyàn orírin bíi forty àbí seventy years sọ̀fúnwánù ṣe méjì pé báyà seventy anábì dárúkọ ní báyà fifty ni báyà forty ni pé ó tó kéèyàn ó máa rìn rìn báyìí ó wá rìn fún bíi seventy àbí forty years ẹ̀dá wọ́n àgbẹ̀ òní ọ̀sẹ̀ kan gan èyí onímọ̀ táwọn ẹ̀kùn sí tó ànábì wá ní ojú ọ̀nà táà ń sọ yìí qala Sufyan adùnwád kíbalà sham Sufyan ìsinú àwọn tó gba hadith yìí wá ó ní ọ̀nà ibùwọ̀ oòrùn báyìí lànà sallallahu alaihi wasallam dákọ̀ ó ní khalaqa Allahu ta'ala yawma khalaqa as-samawati wal ard ó ní Allah subhanahu wa ta'ala láti ọjọ́ tí Allah subhanahu wa ta'ala ti dá sánmà tó dá ilẹ̀ ẹlẹ̀ àti gbàwọn náà ló ti dálẹ̀kùn yẹn ọba àdékẹ́ọ́lá wá dálẹ̀kùn yìí maftuhan lit-tawbah lẹ̀kùn síkalẹ̀ fún ìtúbà lọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n síkalẹ̀ ní gbogbo ẹni tó bá ti fẹ́ túbà o ìtúbà rẹ̀ máa wọlé lọ kóró ni kò ní ìdí pé wọ́n sẹ̀ máa sí wọ́n máa sí wọ́n ti sílẹ̀kùn yẹn kalẹ̀ láti gbà yẹn la yughlaqu hatta tatlu'a ash-shamsu min ghurub Ànábì sallallahu alaihi wasallam ní ilẹ̀kùn tá à ń sọ yìí ó o títí tó ń wo bí jẹ́ kí ni tó ń tóun bá ti wá yọ bẹ́ẹ̀ wọ́n tilẹ̀kùn yẹn kò sí túbà mọ́ kí ìtumọ̀ rẹ̀ òun náà ní pé kíni òun náà ní pé àjọ tí òun bá ti yọ láti fi máa ń wọ̀ kò sí túbà mọ́ gbogbo tó bá tẹ̀ máa lẹ̀ lọ́tí bá ń gbà àwọn àmọ̀dájú ti dé kò sí pé wá sí kó pa kí ní ìsìn ìṣe má wulẹ̀ pa á dì máa ṣe lọ kò sí pé wá fẹ́ pa ẹbọ tì má kò sí kò sí pa tì má o kọ́dà bó lọ pa á sì òkè parọ́ tì nítorí pé òòrùn ti yọ láti bo láti fi wọ̀ inú àwọn tá ànábì sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ fún wa pé ọlọ́wọ́n máa ń gba tútú bẹ́ẹ̀ yàn ma lam tatlu'u ash-shams min maghribiha lópin ìgbà tó wò bá ti yọ láti ibi tí èsì máa ń wọ̀ tó ẹ rí i pé níta fẹ́ lò ń bẹ̀ nínú báàbù yìí níta torí ẹ̀ gbé hadith sínú báàbù yìí òun náà nípa ìta sọ̀gbẹ̀ yìí òun náà nípa tútúbá pé mùsùlùmí òdodo èyí dájọ́ sí tútúbá kéèyàn ó túbá nígbà tí èèyàn bá ti lẹ̀sẹ̀ lẹ́sẹ̀ wọ́n bá ti ń sọ fún yàn pé nǹkan yóò da kí wọ́n náà ti bá àgbélé yóò da lóòótọ́ mọ́jẹ́ tó gbà tán jẹ pẹ̀lú ṣèkọ́ọ̀nù mọ́rò kó padà túbá lọ́la wọ́n náà mọ́rò kó túbá lálẹ́ lónìí kó lálẹ́ kí n tó túbá nítorí pé kálẹ̀ òun tó lẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣẹlẹ̀ o lè má sí láyé má nǹkan mi lè tún ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ mi lè tún lè má peléke ìdánù lè tún gbọ́nà mi wọlé sí ọlá gan tí ó tún wá ṣe kí ni ó tún máa wá gbòòrò nínú ẹ̀ṣẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa túbá ní gbogbo ìgbà kó níbi ẹ̀ṣẹ̀ sànàbí sallallahu alaihi wasallam náà sọ pé òun náà mọ́ túbá nípa seventy times níbi àdìsí ní onígbà ọgọ́rùn-ún lójúmọ́ so káwa náà gbìyànjú ká segin ní ká kọ́ sí ànàbí sallallahu alaihi wasallam níbi eléyìí so àdìsí yìí àwọn ẹ̀kọ́ ńláńlá gbòógì tá a kọ́ mbẹ́ òun náà nìkíni àǹfààní orí ńláńlá ti bẹ̀ mú ká máa wá mímọ́ kò sọmọdé kò ságbà kí èèyàn máa wá mímọ́ tó bá ti jẹ́ ìmọ̀ ẹ̀sìn ni ìmọ̀ ayé ajé àmú àǹfàgbà wà àǹfàgbà sí káàkiri so kí wá lóde tó jẹ́ pé àwọn adágbà ń bi ọ̀rọ̀ ẹ̀sìn nítorí kóun náà lálẹ́ olùdíwá tó bá ti jẹ́ òbí dàlùkìyàmá sáàmà wá mímọ̀ àfọ́nilálá bẹ́ẹ̀bẹ́ àǹfààní bẹ́ẹ̀bẹ́ ládá bẹ́ẹ̀bẹ́ fún wa láyé mi ìsìn bẹ́ẹ̀bẹ́ mọ́tò wá jẹ́ ògbéjà kìí àmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀kọ́ tó tún wà níbi hadithi àríẹ̀kọ́ bẹ́ẹ̀ sí máa ń bá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àtúrí ẹ̀kọ́kọ́ níbi hadithi yìí pé ọmọ ènìyàn tó bá jẹ́ ògbéjà kìí

tí a fi gbàgbé ṣe àti gbogbo bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe wọ́n tóbi tó àbókéré tó fi Allah subhanahu wa ta'ala ọmọta àgbà tuntun bá wa ọmọta ìyá fi wa ó ti wá ní ọmọlẹ́yìn àwọn èèyàn wọ́n wọ àwọn bàtà tí àwọn èso ń ṣe yẹn pẹ̀lú àwọn àdá ọwọ́ ti fáàmù kẹta tó wọ́n wọ̀ wọ́n ní mọ́tíláṣí wọ́n ti fi kí èyí ẹ̀rọ àwọn ìlú èyí ò ṣe kí ni ìdájọ́ rẹ̀ ṣé kò ní. ìbéèrè tí wọ́n béèrè wọn ni pé àwọn ipá rẹ̀ ló máa ń wọ bàtà wọ́n ní bàtà pàm bàtà tí èbó ṣe <laughs> so ó láwọn bàtà dé wọ́n wọ bàtà wọnú mọ́tíláṣí wọ́n wá fi kírun pé ṣé kò ní àkàtúnṣe ń bẹ́nu súnà nàbí sallallahu alaihi wasallam asọ̀láàtú fi nà àlẹ́ yìí kéèyàn kírun pẹ̀lú bàtà anabi sallallahu alayhi wa sallam náà a máa kírun pẹ̀lú bàtà kọ́lá ń bẹnu hadith tó lálàáfíà wípé anabi sallallahu alayhi wa sallam kírun jọ kan pẹ̀lú àwọn sàábé pẹ̀lú bàtà lérí irun náà anabi ti wá bọ́ bàtà yẹn ó kàn bọ́ bàtà báyìí kó bá taari bàtà sẹ́gbẹ́ kan lẹ́sẹ̀ kan làwọn sàábé tán bẹ lẹ́yìn àwọn bá bọ́ bàtà kírun tán anabi bí wọn pé à èyí ṣe yín tẹ̀ bọ́ bàtà nígbà tá ẹwà àwọn sàbí ànẹ́bí àwọn máa ń kọ́ wọn tí ànẹ́bí ṣe kí ní káwáyé dé wọ́n tẹ̀lé nu àwọn aláṣẹ ẹ̀ máa retí pé nígbà tó ní á ṣe àrògbé wọn nìkan ló fẹ́ máa ṣe ni tọ àwọn ìyá ọlọ́pàá sàbí pé tọ màláìka sọ fún mi pé ẹ̀gbẹ́ ń ń bi bàtà mi yẹn olófà tèmi ti bọ ṣé màláìka sọ fẹ́yìn náà ni pé wáyé pẹ́ẹ́gbẹ́ ń bàtà yín so hadith yẹn ó fèrè lẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí sallallahu so àmọ́ ìyàtọ̀ wà wà àwọn mọ̀tá àti ìjẹ́bí àwọn olùmọ̀ ti sọ pété yẹn bá wà láyé ibi tí gbà láyé ti wà fún yẹn láti wọ bàtà kéèsì àwọn irú ibi tí wọ́n lẹ táìsì báyìí tó jẹ́ pé ẹsẹ̀ tó ń gbá ni àbí bí rọ́ọ̀gì kó wá wọ bàtà wọbẹ̀ kó ní òfin kírun yíwò da kò lẹ́tọ̀ọ́ àmọ́ tẹ̀yìn bá wà níta àbí tẹ̀yìn wọn náà ti ń kírun náà bí ìpẹ́ ní lọ́sẹ̀ báwọn níbi àbí ẹ tẹ́tẹ́ bẹ́ẹ̀ wọn náà ló tẹ́tẹ́ wọn náà ló lè tẹ́ rẹ fúnra rẹ tọ̀ tó èyẹ lè bàtà kírun níbi eléyìí àbí èyẹ ń kírun òkú èyẹ ń kírun tó kù la so àwọn èèyàn ó tẹ̀ tó mọ bọ́ bàtà tí èèyàn bá máa ń fi kí sọ̀rọ̀ láti jẹ̀ náà àwọn máa bọ́ bàtà sẹ́gbẹ̀ẹ́ wọn bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí so tẹ́ bá lẹ́nìkan tó dé pẹ̀lú bàtà àwọn máa wò lẹ́bẹ̀ẹ́ wá báyìí pé à ah, kí ni sẹ́ni yìí wọ bàtà so inú súnà nàbí sallallahu alaihi wasallam ni tí ò bá rọrùn náà àwọn masáàjì wa mọ́ lónìí látara pé kíni látara pé wọ́n tẹ́ rọ́ọ̀gì wọ́n tẹ́ ogun ẹ̀ táàjì nífẹ̀ẹ́ kó kájọ̀ sí rẹ̀ tó tábà fẹ́ kírun òkú ànábì ní ká yẹ ẹsẹ̀ fi gbó kó fi háyé kó fi gbó ìpẹ́ tí tí ó fi di pé kò sí nǹkan kan bẹ̀ mọ́ kí ó sì máa fi kí òun lọ so inú súnà alábi sallallahu alaihi wasallam ni tó sì tẹ̀sẹ̀ nílẹ̀ naam wallahu a'lam wa alaikum salaam wa rahmatulah. naam. ẹni sàbẹ sàbẹ náà ni ẹsẹ báwọn ní sè nítorí pé inú àwọn nǹkan fi ìbéèrè tó dáa ni ẹsẹ báwọn nítorí pé inú àwọn nǹkan fi sáà sọ pé yẹn rí yàn àbí táwọn sọ pé yẹn má yàn so kéèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹni inú ẹ̀ náà ló wá Abdullahi bun um, Ummi Maktum inú àwọn sàbẹ ni tó dẹ̀ jẹ́ pé kí ni tó jẹ́ pé afọ́jú ni inú àwọn sàbẹ ànábì so kìí ṣe kó kò rí náà báyìí kó fi rí ànábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ náà dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oṣù rírí ni tánàbì sallallahu alayhi wa sallam ní wọ́n ní ayàkùnrin ni wọ́n máa rọ́ àmì kùmù ṣáhàrọ́ ẹnu ànábì ni wọ́n máa rọ́ àmì kùmù ṣáhàrọ́ fàrí ẹ̀sùn àbí àwòkàmà kọ́ọ̀lù ànábì ni tó bá dirí oṣù báyìí kó ṣe kíni ó yà gbà rẹ̀ àwọn kan wá dé olórí so wọ́n wá bèèrè lọ́wọ́ wọn bí tọ́jú wá dààmú nù pé ó dà afọ́jú ńkọ́ ṣé òun ò ní máa gbàwẹ̀ ní torí kò ní róòsù láyé tálíkì amòfìdé àbí tó bá ju rẹ̀ bá là lókù ibẹ̀ náà ti jábọ́ ìta nàbí gbà lérò kọ́ yẹn ẹ ti bá wọn ti pé ẹ tó bá rí láyìí yàtí nìkan bá èèyàn nìkan lè rí ẹ bó ṣe wàá sàlàyé fẹ́ yòókù pé ah, morosu o kàlá ẹ mọ̀ gbàwẹ̀ lọ́nu so irú eléyìí náà ẹni tó bá wà láyé ń gba nàbí sallallahu alaihi wasallam tó yẹ pé afọ́jú ni Allah subhanahu wa ta'ala ló ti bẹ́ẹ̀ so àwọn kéèsì tàwọn eléyìí onísìn kéèsì ẹni tó bá nàbí sallallahu alaihi wasallam náà ni sàábì náà lòun náà sọ̀bọ̀tẹ́ eh, àwọn tí a gbà lérò pẹ̀lú tó rí ànábì báyìí ìtàgbà lérò pẹ̀lú pé kéèyàn rá ànábì sallallahu alaihi wasallam òun náà ni kó jẹ́ pé yẹn dọ́dọ̀ ànábì àwọn ẹlòmíín bẹ níbi tó jẹ́ pé oko ni wọ́n ń gbé oko náà lẹ́nu sì gbé tán fi kú wọn ò fojú ká ànábì sallallahu alaihi wasallam ẹtì bá wọlé tó wọn ò sì jọ gbọ́rọ̀ lẹ́nu ànábì báyìí káwá dún fèsì orí kánàbì máa sọ̀rọ̀ báyìí so àwọn yìí sì ń bẹ nígbà ayé ànábì náà ni so àwọn yìí náà àwọn yìí ò ní sì wọn ò sínú àwọn sàábì ẹtì bá wọlé tó wọn wà ní àwọn tó ti kí ni àwọn tí nítorí pé kíni nítorí pé àwọn àwọn tó tẹ̀lé ànábì sọ̀rọ̀ àwọn sàbẹ̀ ànábì làwọn bá ni wọ́n jọ sọ̀rọ̀ àwọn náà ni wọ́n jọ lògbà papọ̀ so Allahu ta'ala a'lam subhanaka Allahumma wa bihamdika ashhadu